ètò yẹn tún ti dé ètò yẹn tún ti dé o ètò yẹn tún ti dé ẹ wá sanwó. ìrètí ẹ̀dá gan lè tó wa ìrètí ẹ̀dá lè tó olóyin lára. máa sọ fàájì ni. orin wa ní ìlú wa ní ètò yẹn tún ti dé mo mọ̀ pé kò ṣàjèjì lára yín bá ti ń gbọ́ ẹ̀ sì mọ̀ pá wa la ọláyínká owóyẹmí ó ń kíyìn ìyálòde orí afẹ́fẹ́ pé ẹ kú kàlẹ̀ sì kú etí gbọ́ wa ní gbogbo ibi tá a ti láǹfààní àti máa gbọ́ wa lórí ètò òrètí ẹ̀dá ètò tá a ti ń to gbogbo ẹ̀ papọ̀ tí fi máa ń gúnrégé mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú kalẹ̀ ẹ sì kú gbúrò wa. ẹ kú kalẹ̀ ń bẹ̀wẹ̀ yín olùgbọ́ wa orúkọ tèmi ni Bọ̀sún Adélékè tẹ́ ti mọ̀ bí ẹni mowó ẹ káàbọ̀ sórí ètò Ìrètí Ẹ̀dá ètò tó polongo Get It Together tó gbogbo ẹ̀ papọ̀ kájọ tó lílànà ti mọ̀lẹ́bí náà ni o lọ́jọ́ tòní mm. jẹ́ kí n jẹ láyò fi dùn ìyálóde. ní jàre kése pé kẹ́nìkan máa dágbádùn ojú ẹnìkan máa dáadán kọ́ ẹnìkan wá dàbí tìṣẹ́pẹ́ <laughs> ẹgí irú èyí nǹkan là ń wí. ìyálóde lónìí eh? kó tó di pa lọ sí abala tá a gbéwòde gan-an sàn mm. já kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wa lágbo ilé oníṣe wa ká gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́sẹ̀ yìí. ọlágbá abẹ́yẹn yẹn wa bẹ́ẹ̀ bá gbàgbé pé lọ́sẹ̀ tó lọ a ti gbọ́ pé kíkẹ́ lọ́mọ kò tẹ̀lé ìmọ̀ràn láabi eléyìí tí Ṣadé tó gbà á wípé kọ́ pààrọ̀ ọmọ. bẹ́ẹ̀ ni inú tèmi sì dùn pé Àkànní ṣe àdúrótì tó yẹ fúnyàwó rẹ̀. ṣé àṣírí ìwà tú àbí kò tú ẹ̀yin hmm. èèyàn ẹja lọ tààrà ká tí ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí à ń padà bọ̀ o. ìrètí ẹ̀dá létò. Ìrètí ẹ̀dá létò. Ṣakiti ṣakiti bọ̀bọ̀, ah, mo fẹ́ rí bọ̀bọ̀. Ọmọ ṣàléwá. Ah, Lásìsí olólùfẹ́ mi, báwo ni nǹkan? Ó yà mí ẹnu bó ṣe pariwo orúkọ mi. Ọmọ kúrò fún mi jọ, ah! kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣe ní búkà Gbèmísọ́lá? Kí ló lọ ṣe ń bẹ̀? Èmi. Èmi ọmọ ṣàléwá àdè, búkà ó máa fi lọ mí o búkà èmi ò mọ búkà kọ́kọ́ restaurant tí mo máa ń lọ o. ṣé mo parọ́ mọ́ ẹ ni ṣó rò pé mi ò mọ ọkọ tí mò ń sọ ni. wò ó lásìsì kí ló dé tó ń pariwo báyìí fara burúkú balẹ̀. ó yá sọ fún mi kí ló lọ ṣe ń bẹ̀ kí ló lọ ṣe ń bẹ̀ kí ni mo ṣe fún ẹ náà kí ló dé tó fẹ́ ba relationship mi jẹ́. mi ò bá jẹ́ mo kàn lọ ni mo fẹ́ mọ ọmọbìnrin tó fẹ́ kó pa mí tì aṣọ tó ti gbó kò sí tó kàn ẹ́ nípa nǹkan tó wà láàrin èmi àti Gbémisọ́lá. Ah, mo ẹ̀bù ẹ nì mo ẹ̀bù ẹ nì mo ràn ẹ́ lọ́wọ́ ni Gbémisọ́lá ò fẹ́ràn ẹ̀ ó sì gbàgbé gbogbo ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ Gbémisọ́lá ò ráyè gbogbo ká máa jáde ọmọ bá ṣe jọ máa ń jáde ńgbà yẹn ṣé ah, ń gbé súnmọ́ ẹ̀. wọ́n mi gbọ́ ọkàn tí mo bá sọ tẹ́tí gbogbo mi gbogbo ìwà tó wù yìí kò nítumọ̀ sí mi mo rò pé ọ̀rẹ́ ló jẹ́ sí mi ni mi ò mọ̀ pé ọ̀tá nìyẹn so yẹ ó dẹ̀ wá lọ parọ́ ọmọ mi lọ́dọ̀ ọmọ yẹn. Ah, mi ò parọ́ ní sùúrù ó dà má bínú. kí ló wá lọ ṣe bẹ́ẹ̀. má bínú ah, má bínú sí mi kó lọ rí gbẹmí sọlá nítorí wo ìfẹ́ ṣì wà lọ́kàn mi ọlọ́run ìfẹ́ wà lọ́kàn mi ó kàn jẹ́ pé mo ti lọ́kọ ní márùn-ún mi létí eh. mi ò lè bẹ́ ẹjọ́ rẹ̀ lásán lásìsì kò possible kò ah. possible kò possible mo nífẹ̀ẹ́ jọ̀ọ́ náà mi ò lè fi ẹ̀lẹ̀ láéláé o. àwọn ṣàlẹ̀ wa mo fẹ́ kó o ṣe bí èèyàn tó lórí pípé jọ̀tún ọlọ́run mo bẹ́ẹ̀ ni tó ti yẹ mo fẹ́ kó mọ̀ wípé fọ́tò tó lọ fi hàn ọmọ yẹn tí èmi pẹ̀lú ẹ yà láti bí ọdún méje sẹ́yìn ṣé mi àti ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbà tá ti padà ríra yìí ṣé mi àti ẹ ní àjọṣepọ̀ kọ́kọ́ lọ ara ẹ̀ ṣàlẹ́wà. lọ sí i ní sùúrù wàláì mi mo lè múnú ẹ dùn máa dé gbé súnmọ́ ẹ máa tọ́jú ẹ. tó o bá jáwọ́ lọ́rọ̀ mi ẹ sọ fún ṣàlẹ́wà kó lọ jáwọ́ lọ́rọ̀ mi o ẹ sọ fún ṣàlẹ́wà kó lọ jáwọ́ lọ́rọ̀ ṣàlẹ́wà oh. túwọ́ lẹ́yìn ọrùn mi tó o bá tú ọ lẹ́yìn mi listen to me máa lọ fi ẹjọ́ ẹ sun ọkọ ẹ ah, ah, ah. àti àwọn ẹbí ẹ. kí la gbé kí lo jù ú sìn yìí èèyàn fẹ́ràn ẹ mo fẹ́ràn ẹ ni mo ní mo máa tọ́jú ẹ. tó bá tún ṣe nǹkan tó ṣe yìí wàá mọ̀ pé kíjìpá ò kì í ṣàwọ. ó dẹ̀ dúró náà. Ṣadé n ò mọ̀ pé wọ́n ló ń bọ̀ ọ̀sẹ̀ àdáyàjá mi káàsán. ẹ wo ẹ má kí mi bàbá bàbá ẹ má kí mi rárá ẹ má kí mi o. má pariwo ń hàn yín má jẹ́ káwọn àlùjànnú bínú kí ló ṣẹlẹ̀ kí ló dé gan. ẹ wo ẹ wo bàbá oògùn tẹ fún mi ò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ rárá kí tiẹ̀ tó máa ṣe pé kíkẹ́ lọ́mọ bímọ ọkùnrin nìkan òun àtọkọ rẹ̀ wọ́n wá tó fi mí sẹ̀sìn. irọ́ o oògùn ò ṣiṣẹ́ kẹ́ẹ̀ ṣé gbogbo ohun tí mo ní o ṣe ló ṣe bó o náà ṣe ń fi ọṣẹ sìn. Ah, ẹ wo bàbá mo sọ fún kíkẹ́ lọ́mọ pé kó lọ pààrọ̀ ọmọ rẹ ọkùnrin kó gbàrọ̀ rẹ̀ sóbìnrin èmi ò mọ̀ pé ò ní ṣe ah, ah, dídìde tí mo dìde báyìí pé kí n tú láṣìírí bákan ní ṣe pa mí lẹ́nu mọ́nu lójú gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀. ìyìn ìṣẹ̀bí mi fún Láṣadé òbá má ti sọ nǹkan báwọn nígbà tí wọ́n ń ṣàjọyọ̀ lọ́wọ́ kò bá àjò tọ́ ẹ wo bàbá oògùn òṣìṣẹ́ náà ni ẹ jẹ́ gbà pé oògùn òṣìṣẹ́ tó bá ṣe pé ẹ sá oògùn bó ti yẹ kẹ́ ẹ sá ó yẹ ó ṣiṣẹ́ dáadáa. mo ṣe ohun tó yẹ ń ṣe o ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run àwa má rí di ni. ṣé ẹ rí ọ̀rọ̀ ọlọ́run àwa má rí tẹ́ ẹ sọ yìí o bó láti fẹ́ ṣe o lórí mi ìta àpà tó dáwọ́lé báyìí. kí ló tún fẹ́ ṣe yóò dáa kó o fobìnrin lọ́rùn lẹ. ta ni ọmọbìnrin wo ilé ìfilẹ̀ láìláì kò ṣeé ṣe o Ah, eh, kò ṣeéṣe rárá ẹ ti ẹ ẹ bá mi dá gbogbo ẹ̀sìn tí wọ́n fi mí ṣe èmi náà fẹ́ dojú ti padà ni mo fẹ́ kọ́ ọmọ wọn kú ni <clears throat> bẹ́ẹ̀ ni kọ́ ọmọ wọn kú sórí ibùsùn rẹ̀ tí wọ́n bá tẹ̀ sí ni kó kú ni. Ah, ó lè díẹ̀ oògùn náà lè ó sì gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àṣẹ tí wọ́n pa fún ọ lórí rẹ̀ bó o ṣe lò. ẹ wo gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ni n ó ṣe kò sí bó ti wulẹ̀ kó le tó àní mo sáfẹ́ kọ́ ọmọ wọn kú ni sẹ́ẹ̀ ṣé bọ́ ọmọ ọmọ rádaràda tí wọ́n bí tí wọ́n náà bímọ òun nígbà kan ní àti kíkẹ́ lọ́mọ nú tí wọ́n fi rò pé àwọn lè yẹ̀yẹ́ tèmi lójú gbogbo àwọn èèyàn èmi Fọláṣadé tí mo mọ nǹkan tí mò ń sọ kó yá kú ni o gbogbo tó bá gbà ní kẹjá fún kọ́mọ wọn kú ni kó kú ni o. tó wọn ní bọmọdé bá darí sapá apá ni o bọmọdé bá darí sọ̀rọ̀ kó ìrókò àkó bọmọdé bá darí sọ̀rọ̀ rú oko ni wọn ti rò kú rẹ wá sílé èmi ọ̀rọ̀ tí ó kọ kó kú orí ibùsùn ni ẹ dáhùn tó ti parí kí n máa lọ à ọyọyọ tẹ ti ẹ ti ń pẹ́ bá ń bàbá ẹ dáhùn. ṣe sùúrù bẹ́ẹ̀ ni àmọ́ rántí ewu ti ń bẹ lórí rẹ̀. ẹ wo kí ni ẹ̀bẹ̀ mi mọ láyé mi ẹ̀bẹ̀ mi mọ sẹsẹ nǹkan bàbá ẹwà àròyé òtí ní èmi lára ẹ jẹ ẹwò ẹ gbà bàbá ẹgbẹ̀rún márùnún rè é tó fowó lé ẹ dáhùn ti ń pẹ́. gba oògùn náà kó o fi lé ọmọ ọ̀hún lórí. èso ti tán. bẹ́ẹ̀ ni àmọ́ gbọ́ o ìkìlọ̀ rẹ o oògùn yìí yé kanlẹ̀ o ah, ah. tó bá kanlẹ̀ lásán òun burúkú lè ṣẹlẹ̀ o. ẹ wo bàbá sẹ́bẹ̀ mi Fọláṣadé ni èmi ni mo mọ bí mo ṣe fẹ́ lò ebi kọ́sà ti kàn lórí ni ẹ̀yin ẹ fọkàn balẹ̀ ah, ẹ sá dá mi dá ẹ dá mi dá ẹ wo baba. n tí mo fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn ni pé ebi ẹ̀tẹ̀ ẹ sá fún mi yóò sá ṣiṣẹ́ ẹ wo kíkẹ́ lọ́mọ ti tẹ ọ̀kadùn rù mọ́lẹ̀ ó ti ó ti kán rọrùn rù Ah, èmi gan báyìí mo ìwádìí ó yẹ pé mo ti di àkúfọ́ọ̀gò tó dúró tìkara yóò mọ̀ pé òun ti sẹ̀yàn. ta nìyẹn. gbẹ̀mísọ́lá èmi làṣìṣì ni o. làṣìṣì máa lọ mi ò fẹ́ rí ẹ. gbẹ̀mísọ́lá jọ jẹ́ kí n ṣàlàyé fún ẹ. làṣìṣì máa lọ mò ń kàwé ó ṣàmọ̀ pé sójà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sọ́mà mi máa pè wọ́n sí ẹ̀sìn gbémisọ́lá ó dẹ̀ sílẹ̀kùn fún mi jọ torí ọlọ́run orí ìkúnlẹ̀ ni mo wà jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ you see tí n bá sọ̀rọ̀ fún ẹ tí ò bá convince ẹ o lè o lè má bá mi sọ̀rọ̀ mọ́ má fi ẹ́ sílẹ̀ mi ò dẹ̀ ní wá mọ́ jọ torí ọlọ́run. mo dìde o kí ló dé tó ń kúnlẹ̀ síwájú ẹnu ọ̀nà mi báyìí kí ló fẹ́ káwọn oníbọ̀ mi máa sọ. o ṣe tó ṣílẹ̀kùn fún mi má bínú gbé mi sọ́lá mo ṣe mistake láti jẹ́ kí ìbáṣepọ̀ èmi àti ọmọ ṣaléwá tẹ̀síwájú. Si mo rò pé ọ̀rẹ́ mi ló jẹ́ mi ò mọ̀ pọ́ ta ni ló ló máa jẹ́ fún mi bọ̀ kò sí nǹkan kan láàrin èmi àti ọmọ ṣàléwá mọ́ mo fọlọ́run búra fún ẹ. lásìsì mi ò bínú sí ẹ kò sí nǹkan kan tọ́mọ wá sọ ń bí tí mo gbàgbọ́ ipò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mọ́. lóòótọ́. ó rò pópònù ni mí afọ́jú gan máa mọ̀ pé fọ́tò yẹn ti pẹ́ àmọ́ inú ṣì ń bí mi o. ṣùgbọ́n kí ló dé ìgbà tó mọ̀ pé mi ò ṣẹ̀ ẹ́ kí ló wáá dé tó fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́. mi ò fẹ́ fẹ́ mọ́ ah. nítorí èmi ò ráyè gbogbo rádaràda tí ìwà àtọmọ ṣaléwá yìí ń ṣe. iṣẹ́ mi dẹ̀ jẹ́ mi lógún kan. torí ọlọ́run má bínú gbé mi sọ́la torí ọlọ́run mú bẹ́ẹ̀ ni jọ. ẹ torí ẹ̀mí ṣe fẹ́ fẹ́ mọ́. Ah, jọ torí ọlọ́run you see eh, má bínú mọ́ wo mi eh, mo ti kẹ́kọ̀ọ́ in fact mo ti gbọ́n in mo ti mọ ọkọ tí mo ń ṣe báyìí ojú mi ti là o gẹ̀tẹ̀ e. sórí ọmọ ṣàléwá ẹ mo ti sọ fún pé tí o bá túwọ́ lẹ́yìn ọrùn mi tí o bá gbé ẹrù ẹ̀ kọjá síbi tó fẹ́ gbé sọ̀ sí kó gbé kúrò wájú tèmi mo ní mi ò ṣe mọ́ kó máa bá tiẹ̀ lọ mo ní mo máa fẹjọ́ ẹ̀sùn ọkọ ẹ̀ àti gbogbo àwọn fámìlì ẹ̀. ṣé lóòótọ́. ọlọ́run torí ọlọ́run jọ torí ọlọ́run torí ọlọ́run you see sórí ọ̀rọ̀ ìrìn àjò ìfẹ́ èmi àti ẹ ló jẹ́ mi lógún mi ṣe wà yìí kò sí kankan tí mo rò mọ́ láyé mi ó tó kí n má ṣiṣẹ́ mọ́ tó bá jẹ́rọ̀ ọ̀fẹ́ tiẹ̀ ọlọ́run. ẹ ẹ jẹ́ àmà wo àmọ́ tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀ láàrin wa mi ò ní bá ẹ sọ̀rọ̀ mọ́. Ah, ah, ó yé mi ẹ kò ní ṣẹlẹ̀ mọ́ o ṣe gan o ṣe dà o ṣe. ó wọlé ilé nílé ẹ. o ah, ṣe o ṣe ẹ bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ mi o ẹ bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́rọ̀ mi o òṣì ti jáwọ́ ìranù ti jáwọ́ gbogbo nọ́ọ̀sẹ̀sì ẹ̀ wọ́n ti jáwọ́ ọmọ ṣàlẹ̀ wa ti jáwọ́ ó gbẹmí sọlá ló wà lójú ọgbọ́n o wẹ́ẹ́ bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lọ́wọ́ mi o. làásìsì kí ló ń ṣe báyìí. ọmọ bọ̀rọ̀ lẹ̀. tí mo rò pé mo ti fẹ́ sọ ẹnu pátápátá àyà mi ti já gan ni o sórí ìgbà tí mo gbọ́ pé ọmọ ṣàlẹ́wà wá sàn kankan fún ẹ tó wàá bá ẹ sọ̀rọ̀ torí mo mọ̀ pé o burú gan. mo fẹ́ ṣe lóòótọ́ hmm. mo fẹ́ ṣe lóòótọ́. Ah, hmm. o fẹ́ pààyàn nìyẹn. Ah. Ah, o fẹ́ pààyàn nìyẹn. ó farabalẹ̀ jàre èmi gan dúró de ọjọ́ ìgbéyàwó wa àmọ́ ìdánwò àṣekágbá mi ó ló jẹ mí lógún báyìí. pé kò sẹ́yẹ bí ọ̀kẹ́ ní gbó olólùfẹ́ mi ọmọ a lè fi ẹran kẹran wé kìnìún you are just too much for them ọmọ ó kàn ń ṣe mí bí kò ti parí ìwé ẹ pápápá ni. o ṣe làṣìṣe olówó orí mi. o ṣe dà ọlọ́run ló ṣeun ká ní pé ò dáríjì mi ni ọmọ mi ní mo bí ṣe máa rìn gbòòrò ìfà mo lè bẹ́ sọ́sà torí ẹ̀ o. àfọkàn ah, ara ẹ balẹ̀ tí n bá ti parí ìdánwò mi ọ̀rọ̀ ògbéyàwó wa wá mọ́mú láyà mi. ó ṣe ó <laughs> dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. ọkọ tó máa ṣẹlẹ̀ ń sè máa lọ join dance class ó gẹ̀ẹ́tẹ̀ kí n lè jójú ẹ lọ lọ́jọ́ ògbéyàwó. <laughs> ṣé wàá dẹ́rù bà mí ni. mi ò dẹ́rù bà ẹ́ mo kàn ń sọ bóyá máa jẹ́ fún ẹ ni. ṣáà jẹ́ ká fètò sọ́mọ bíbí. ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ṣòro pé kò dangerous báyìí. Ah, làṣìṣì kò mú palára kankan dání sórí tí n bá ti ṣe tí n bá dẹ̀ máa bímọ mi wẹ́rẹ́ ni dúró ná ṣé o mọ̀ nípa ìfètòsọ́mọ bíbí tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. mo ti gbọ́ pa ẹ̀rí ńgbà kan nígbà tí mo travel out yẹn ní South Africa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ń ṣe wọ́n dẹ̀ ń sọ pé dangerous. Hmm, ó ga fún ẹ wo èmi ti ṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ló dẹ̀ ń ṣe kò dẹ̀ sí nǹkan kan tó ń ṣe wọ́n ó dáa gan ẹ̀ ó dàgbà yẹn tíṣẹ́ ò bá ti ń pẹ́ ni ẹnìkan ò kì í pẹ́ṣẹ́ mọ́. fímlẹ̀ fímlẹ̀ fímlẹ̀ jọ kó wájú mi tẹ̀lé tẹ̀lé fímlẹ̀ fímlẹ̀ fímlẹ̀. ọláyà fímlẹ̀. ọláyà dìde ah, dìde lẹ̀ kí ló dé. dona ah, aago mélòó lò ná. aago méjì òru ni kí ló ń ṣẹlẹ̀ o láìyá. torí ọpẹ kò sí nǹkan kan. Hmm. má sọ bẹ́ẹ̀ fún mi mọ́ hmm. má sọ bẹ́ẹ̀ fún mi pé kò sí nǹkan kan gbogbo ṣe ń bọ̀ ọ̀gùn. ẹ̀rù ló ń bà mí Ọlọ́run gbà mí o. kí ni ń bọ̀ ọ́ lẹ́rù ọláìyá láti ọjọ́ bíi mẹ́ta ló ti ń pariwo jẹ̀ lílì kí ló ń sin ọgàn. èmi gan mọ́ kò yé mi. láti bíi ọjọ́ mẹ́ta yìí ò ń dárúkọ jẹ̀ lílì ò lè sùn tó bá sọ ó máa pè jẹ̀ lílì kí ah. ló ń sin ọ. má bínú sí mi ṣé èèyàn mọ̀ pé mò ń pè jẹ̀ lílì bínú sí mi kí mọ́ bínú pé kí ni kí ló ṣẹlẹ̀ gan. wo èmi mọ pàjẹ́ lílè ni. ẹ ìwọ ló ṣe kí ni ah, má fọ̀rọ̀ tí ò dá ṣàwádà o irú kàtìkàtì wo lélẹ̀. lọ́jọ́ náà lọ́hùn mo lọ bá a pé nípasẹ̀ tá a jọ ni mo wá lọ béèrè owó tèmi lọ́wọ́ rẹ̀ ó bá ní kò sówó kankan òun ti ná gbogbo owó dànù ibi tá a ti wá ń sọ̀rọ̀ bó ṣe mú gòtò fọnu níjà bá bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ̀. mi ò gbọ́ ọgbọ́ mi ò lè gbọ́ ọgbọ́. ìmọ̀ mọ̀ o aláwo ń gbọ́ ìmọ̀ mọ̀ ìgóṣèṣì gun ni o ah! ìgóṣèṣì gun ni n bá bẹ̀rẹ̀ sí í pé bó ṣe dákẹ́ mọ́ mi lọ́wọ́ nù. Ah! látọjọ́ tí mo ti ń pariwo tí mo ti ń wẹ́ni tó pẹ̀gbọ́n mi kiri àṣé kí n wù mí lẹ́ni tó pẹ̀gbọ́n mi wà àwọ̀ fẹlẹ́ bonú kò máa já àríkùn àṣebí o. Eh, eh, torí lọ pé ah! eh, dákun o dákun daṣọ àṣírí bò mí dákun wọn ò kú lè mọ̀mọ́ pẹ̀gbọ́n rẹ̀ n lè mọ̀mọ́ ó ṣe é sí ni n lè mọ̀mọ́. olùwò là ń kọ́ sí gbẹ̀dúrà yìí o. o alalẹ́ ni mo ń yọ sí mi lójú oorun kódà bí n ò sùn gan gbà mí ìmọ̀ yọ sí mi lọ́sàn-án ọkàn mi ò balẹ̀. Hmm. Ah, ó kàrẹ̀ ọmọ kan ní ẹ̀jẹ̀ lélẹ̀ mo mọ̀ pé òkú rẹ̀ ò ní ah, sùn ò ní sùn. ó sún mi o ah, eh, bíi pé nǹkan fẹ́ ṣe mí ni mo ń ṣe mí gbogbo gbà ó mo fi ní kí n jẹ́wọ́ fún ọ bó lọ́gbọ́n tá a lè dá sí i ah, ó sì èsì ni o ìmọ̀ọ́mọ̀ hmm. ó dùn mí ó dùn mí. èèyàn máa ṣòro hmm. àwọn fẹlẹ ború kò já ríkun àṣebí hmm. àsọkọ mi ló pẹ̀gbọ́n mi. kọ́lọ̀ ń dáríjì mi. <laughs> ìrètí ẹ̀dá lè tó ìrètí ẹ̀dá lè tó. ẹ káàbọ̀ padà ètò ìrètí ẹ̀dá náà ní tẹ̀ síwájú olẹ́gbọ́tàn eré oníṣe wa mo sì lérò pé ẹ gbádùn ẹ̀ ìdàbọ̀sì ẹ hmm? dákun kí n tolú lọ pé wàá ṣe báyìí o lẹ́yìn tọ́lá àyà ti jẹ́wọ́ pò ló ń pẹ̀gbọ́n rẹ̀ gẹ̀lílì. Ah, <laughs> kí ló wáá fẹ́ ṣe. Ah, kó o sì mọ̀ wo nígbà tọ́rọ̀ ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ tolú lọ́pọ̀ ẹ̀ ló mú ariwo bọ́lá ti tó tí í ṣe ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ló mú hmm. bọnu ìyẹn hmm. ìyàwó jẹ̀lílì hmm. tí ń pariwo rẹ̀ kí wípé òun ló mọ ikú tó pa ẹ̀gbọ́n o. ṣe wá rí bọ́rọ̀ ṣe wá rí. mo bí ọ̀rọ̀ wa wú sí ah, kọ́lọ̀ ọmọ ṣàánú ẹni. àmì o àmì o èyí eh, dàbọ̀ sí ṣùgbọ́n ìgbésẹ̀ tí Fọláṣadé fẹ́ gbé yìí tí kò ní í ṣàkóbá fọmọ tuntun báyìí o. <laughs> Eh, ìyálòde á dùn ó dọjọ́ mẹ́jọ ká tó lè mọ ibi tí yìí wọ́n sọlẹ̀ sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn dàbọ̀ sí inú mi dùn fún ọ̀rọ̀ Gbémisọ́lá àti Láìsí yìí o. bẹ́ẹ̀ lèmi náà o. mo rò pé mi nìkan ni wọ́n ti pinnu láti lọ ṣe ìfètòsọ́mọ bíbí kí èròǹgbà àwọn ọjọ́ ọ̀la kó bàa lè èyí tó fà á ni pé Gbémisọ́lá ti ní àǹfààní láti súnmọ́ àwọn tó ti ṣe ìfètòsọ́mọ bíbí rí ó ti rí àwọn oríṣiríṣi <laughs> eh, àǹfààní tí wọ́n ti rí ń bẹ̀ hmm. èyí ló fà á tó fi jẹ́ wípé ó yá Gbémisọ́lá náà lára hmm. láti lọ ṣe ìfètòsọ́mọ bíbí. pàápàá jùlọ àwọn ń tàn wọn ò bonu ni hmm. sàn pé tí wọn bá bonu kò lè rí nǹkan kan kò lè mọ tí ń ṣẹlẹ̀ sí wọn kò lè mọ àǹfààní tí wọ́n rí nínú ìfètòsọ́mọ bíbí kò sì lè mọ̀ pé ìfètòsọ́mọ bíbí kan bẹ bẹ́ẹ̀ ni. ẹ ìyálòde àkíyèsí tí mo wá rí láwùjọ wa ni pé lọ́pọ̀ ọgbà àwọn èèyàn wa máa ń rò wípé ọ̀rọ̀ fìtòsọ́mọ bíbí nǹkan àṣírí ni. Hmm, bẹ́ẹ̀ ni ìfẹ́ sọ fún yàn. o ṣeun dàbọ̀sì bẹ́ẹ̀ sì rèé téèyàn ò bá sọ fáwọn tó kù bó òun ó ṣe mọ̀ pé ìfètòsọ́mọ bíbí dáa àti pé ń ṣiṣẹ́. Hmm, òótọ́ ló sọ ìyálòde. ọ̀ ẹ̀yin bá sì tún wá fẹ́ mọ̀ sí nípa ìlànà fètò sọmọ bíbí ìyẹn lè kàn sí wa lójú ewé facebook get it together ng. tàbí kẹ́ ẹ kúkú kàn sí ilé ìwòsàn àbí ilé ìta oògùn tó bá jẹ́ ojúlówó tó sì níwèé ẹ̀rí. bẹ́ẹ̀ni. níbi tẹ́ bá ti rí àkọlé tó sọ pé ìlànà fètò sọmọ bíbí wà ń bí mm. tẹ́ rí àmì get it together. bẹ́ẹ̀ni pẹ̀lú lógo wọn tó ní àwọ̀ blue yellow àti orange ẹ wọlé síbẹ̀ kẹ́ ẹ béèrè béèrè lọ́wọ́ wọn hmm. bẹ́ẹ̀ bá ti béèrè lọ́wọ́ wọn wọn ò sọ bẹ́ẹ̀ tìrìn fún yín lórí ọ̀rọ̀ fètòsọ́mọ bíbí. ẹ̀yin èèyàn wa títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ máa pàdé lórí ètò yìí ẹ má gbàgbé láti máa to gbogbo ẹ̀ papọ̀ kájọ tó. ìrètí ẹ̀dá lè tó.